الحمد لله رب العالمين خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم الصلاة والسلام على خير الأنام نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين عباد الله أوصيكم ونفسي بتقوى الله وصية ربنا جميعا لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحده فخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أمتنا لقد حذر لقمان الحكيم ابنه عن بعض المحرمات والمنهيات ومن ذلكم الظلم فأعلمه أنه مهما خفي مكانه سواء في الأرض كان أو في السماوات أو في جوف صخرة فإن الله سبحانه وتعالى يأتي به يوم القيامة وأي مظلمة أخفاها صاحبها وحاول كل المحاولة في إخفائها إلا أن يأتي الله سبحانه وتعالى بها يوم القيامة فلما حذر لقمان الحكيم ابن وان هذا تطرقنا إلى أن الظلم جريمة عظيمة الشان حيث حرمها الرحمن على نفسه وجعلها بيننا محرمة لذلك بينا للأمة أقسام الظلم ومن يعامل معهم الظلم ومن ذلك تطرقنا إلى ظلم الأسلاف فالإنسان يظلم أسلافه بأن يترك وصاياهم من دون أن يرفع لها رأسا لذلك أخذنا أهم الخلق عند الجميع وأكرم الخلق على الجميع وأعز الخلق على الجميع وهو نبينا محمد صلى الله عليه وسلم لها وقايا عديدة وقايا لا يستطيع أحد أن يعدها جميعا أو أن يخفيها جميعا بل لا قلم يعصي عدها جميعا لذلك رأينا من باب أهل العلم الذين صنفوا وأفردوا التصنيف في وصايا رسول الله صلى الله عليه وسلم لكننا ناخذ ما سيكون فيه ان شاء الله تعالى بنية لهذه الخطبة ولما بعد ان شاء الله تعالى قبل أن نستكمل وصايا لقما لابنه ومما أوصانا به نبي هذه الأمة ما جاء في السنه المسلمه وفي غير من حديث ابن عباس رضي الله تعالى عن أرضاه حين أردفه رسول الله صلى الله عليه وسلم خلف دابته ثم وجه إليه رسول الله صلى الله عليه وسلم وصيته العظيمة بقوله يا غلام إني أعلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك احفظ الله تجده تجاهك أطلقوا بعض إخوان المسلمين atọrọ àlékún ìkẹ́ ọlọ́run àti gẹ̀rẹ̀ fún ànábì wa sallallahu alaihi wa sallam ẹn tọrọ àbá àti bàmá jẹ́kẹ̀ fún gbogbo ayé ọlọ́run bá ní sàlékún ìkẹ́ ànábì bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn alẹ́ àti sàhábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wa sallam níjọba àlìkíyàmà ẹ̀rọ yà nẹ́ẹ̀sì eléyìí náà ni tó sọ fún àtọ́ lọ sáájú wa òun náà ni títí ń bá wa náà sọ̀rọ̀ wípé anittaqullah ká kọ́ ní òun ọlọ́run ọba ní kọ̀rọ̀ ní gbangba kọ́mọ jẹ́ wípé gbangba náà láti máa jọba yìí kọ̀rọ̀ wà á burú jáì ká má máa yọlẹ̀ dà ní kọ̀rọ̀ à ń bi Allah subhanahu wa ta'ala kan so rẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn kọ̀rọ̀ wa kójú ọ̀dẹ àti gbangba wa lọ síbi ìbẹ̀rù rẹ̀ ní àwọn akútọ́bù díẹ̀ tá a ti sẹ́yìn àbọ̀ àìsí kó lórí àwọn àkọsílẹ̀ tí Luqmanul Hakim tó bọ́ ọmọ rẹ̀ sọ ṣùgbọ́n àwọn adébí títí ń sọ fọ́mọ rẹ̀ pé kọ́mọ́tà bò sí o bọ́pọ̀tì bá ti rí orí kálábọ̀tì ọlọ́tọ́jú ẹ̀ pamọ́ síbi kátó pamọ́ jù lórílẹ̀ ọlọ́run àbọ̀tì ẹ̀ lè gbèrú dé sẹ́mà kọ́lọ̀ pamọ́ bì kan bẹ̀ tó rò pé bẹ̀lọ́ pamọ́ jù sẹ́mà àbí ọlọ́ọ̀tún pamọ́ sí inú àpáta wallahi àti bí ọlọ́ọ̀ mọ́dúlámà yẹn ọlọ́run mú ọjọ́ gbẹ̀lì kẹ́mà báwo sì ń ṣe rí ọ̀pá mọ́tò ibi tó rí ọ wà ibi tí ẹni tó ń ṣe kórí ọkọ̀ jù ẹ̀ sí Allah subhanahu wa ta'ala ló wọ́n yọjú ẹ̀ ọjọ́ gbẹ̀lì kẹ́mà síta yọ wà san alábòsí lẹ́sàn ọlọ́mọdé alábòsí sanu wa o eléyìí lọ́wọ́ àtúwádé di ìṣàlàyé àwọn ìran alábòsí mẹ́ta ni á lò àsọ̀rọ̀ àbòsí gángan iye tó pín sí àfàlàyé ẹ̀ àwọn tí wọ́n máa ń fàbòsí lóyìn ìbẹ̀ládé ẹ̀yẹn gan máa máa bẹ́ẹ̀ a máa fàbòsí bẹ́ẹ̀ ara rẹ̀ lò àfàlàyé ẹ̀ èyí tó wọ́n sàlàyé lọ òun náà ni kéèyàn máa tàbòsí sí àti àti wá sáájú rẹ̀ nípa dáadáa tí a ṣe ilẹ̀ àsọtẹ́lẹ̀ dáadáa tí a sọ kí ọ máa wò pé ayé dúdú ń gbà tí wọ́n ìgbàtà yóò tí ìlàjú onírin wọn àwọn ilé yìí tó sì jẹ́ ń tó jẹ́ pé yóò máa bá ìgbà lọ yóò máa bá ìsẹ̀mí lọ báyìí ìparẹ́ ni nìkan náà wa àwa ni ta ni ẹni tí àkọsílẹ̀ rẹ̀ lágbára jù pẹ́pẹ́ àkọsílẹ̀ rẹ̀ ọ̀tà tí ì pé Allah subhanahu wa ta'ala ń bá wa sọ̀rọ̀ òun náà ni man la yantiqu anil hawa ẹni tí ò lè fìfẹ́ ní sọ̀rọ̀ anabi sallallahu alaihi wa sallam àti àmbọ̀ asọ̀díẹ̀ bó tẹ̀yẹ̀ pé a máa sàlàyé ọ̀rọ̀ fọ́tò àti màsáyìlì tọ́ba ya à ń tó bọ̀ lẹ́sẹẹsẹ òun ni. afọ́npa ìkìtìláwò kẹlẹ̀ kí wọ́n máa sèjá àìparí ọ̀nà torí pé ọ̀rẹ́ ká bá débi ajá ò lè yẹn lè sìn kí sìn ẹ̀ lè sìn ajá kí nà dọ̀wọ́ á tó rẹ̀ ṣùgbọ́n tí ó kó yòó tá a bá débi kìtàbù sọ́yìn afẹ́tọ̀ ń pa bá a ti fa jáde dẹ kí ló fà á táwọn èfi páàkì mọ́lẹ̀ ká máa bá wọn ra ọ̀yà ní ojúgbó ká máa bá wọn rẹtí ó ní àwọn ìdájọ́ tó di àwọn kìíní téèyàn òfin ní ìdèjàkújẹ nígbà tá a bá débẹ̀ àtàlàyé bákan náà ọ̀rọ̀ fọ́tò náà àtàlàyé àti bí ti gbalé tó gboko àtàlàyé. ṣùgbọ́n àwọn àfọ́fẹ́lẹ̀ ní fàfọ́lámọ́ pọ̀ kódà arínú àwọn onímọ̀ tí wọ́n padà ń fi wàsọ́yà nàbì gan odidi tọ́pìkì tí a wọ́n kọ̀ nǹkan lórí ẹ̀ arí ẹ̀ ìtọ́jẹ́ volume kan volume méjì òun mùjáládì méjì wa ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ kò sẹ́ni ó tó bẹ́ẹ̀ tó lè kó gbogbo àfọ́fẹ́lẹ̀ nàbì tó lè rí kó tán fúdìẹ̀ yìí àámù ń bẹ́ẹ̀ náà òun ni tí táàtù ti lè parí ọ̀rọ̀ yòókù tí Lukman bọ́mọ rẹ̀ sọ. kútúbà yìí àmú ń bẹ̀ kúrò àti àtùmú ń bẹ̀ àtùmú ń bẹ̀ àtùmú ń bẹ̀ àtùfilẹ̀ àtùlọ̀gùn mi tí tó dé pàwọn nǹkan bí òtún mẹ́ta padà bẹ́ẹ̀ táyì wàá máa tàlàyé ìdábà tí tàlàyé ń bẹ́ nínú miwàtọ́yà rọ̀sùn tí ò yẹ ká kù rárá ká bọ́ sí ibì kankan oníhàn ni tó ní bá ti pẹ̀lú àlàkò àwọn àtọ́lọ́n ẹjọ́ sí àwọn àtọ́lọ́n abdul abbas radiyallahu ta'ala anhu ọ̀rọ̀dọ̀ọ̀rọ̀mà ó ní anabi sallallahu alayhi wa sallam ó gbóǹtẹ́yìn ẹ̀sìn rẹ̀ njọ́ kan gbóǹtẹ́yìn rà fún mi ọjọ́ ńlọ ńlọ anabi wọn wọ yìí ó ń sẹlọ ní ya gulam ẹntì lọ́wọ́ máa ń pè ní gulamu òun ni ẹntì ò ju ọmọ ọdún méje sí mẹ́wàá lọ. ìyá kan rẹ ọmọ kékeré yìí bọ́ọ̀bì ṣe pé abúlé abbas ìpè tí irú ọmọ kékeré máa ń dùn sí mu hmm. ọmọ kékeré wọn àlẹ́mú kàkẹ́lẹ́mátì ń fi àwọn ọ̀rọ̀ kan mọ̀ lẹ́nìí tọ́ ọ bá ti dì mọ́wọ́ ayé èrè ò ní dàrú tí ọba ti jẹ́ ọ̀pátẹ́lẹ̀ fún sẹ̀mí rẹ ò ní síse ẹ̀wù nǹkan mẹ́wọ̀n láti lẹ̀ tàbí bí ẹ ti rí kí nìkan náà ẹ ọ̀bìnláha kọ́ra ní wáyà mi tó ọba ti nà bọ́lọ̀ yìí ọlọ́run sì máa fi fi ọ́ láǹfààní ìwọ̀n bàbá ọmọ bàbá nàdó àwọn èèyàn ìwọ̀n bá wọ́n máa pákàkì tí ẹgbà mi ò níbi ẹ̀ ṣàbìláha yàṣàbù ìwọ máa sọ ọlọ́run rẹ ìtumọ̀ ẹ̀ ni pé máa sọ ìwọ ọlọ́run ìtọ́lọ̀ bá ní ọmọ àti ìwọ máa ké ìtọ́ bá ní ọmọ débẹ̀ mọ́ débẹ̀ yàṣàbùkà ọlọ́run ti máa sọ wọn jama'a ẹ̀ǹtí ń sọ Allah subhanahu wa ta'ala àdéhùn ni olùlọ́nà náà máa sọ. ẹ̀fọ́mìlà ìwọ máa sọ ìwọ ọlọ́run rẹ tẹ̀jínú tìjáàkì ìwọ náà máa rọ́nà níwájú rẹ báyìí ìṣòro débọ̀ ni o ọ̀nfẹ́ dáadáa kan ni o òórì tọ́lọ̀ ó ti máa gbọ́jú rẹ yóò ti bọ̀ ọ̀yẹ́jú ẹ̀ lẹ̀ kájú tó débẹ̀ nítorí wípé ẹ ń bá tó àárín ohun àtọ́lọ́run ọba rẹ̀ ṣe ọlọ́run lóun ló wọ́n bá tún àárín àwọn àti gbogbo ẹ̀dá tó ń dá ni wọ́n bá tún sí gbogbo nǹkan yóò sì máa bẹ̀rù ẹ̀. ẹ ń bá kókó òrùkẹ́ mi ayé ń ṣe wo òjò òní sí mi o kàlákọ́ra ló la o wọ́n á ń bọ̀ lójú oorun o wọn ò fẹ́ràn lójú ayé o ẹ̀yin ẹbí tó bọ̀ òní ti ń bọ̀ lọ lò. sáǹkì o ọ̀nà ìkíni ojú wà lọ́dàdé báwọn. sọ ọlọ́ àlọ́tọ̀fà sọ mọ ọlọ́ọ̀bà rẹ nígbà ṣòro nígbà nígbà tí a bá dé ọ òun náà mọ̀ nígbà tí a bá ní ọ ìtumọ̀ ní wípé yóò bù òtí ọ torí kèé ṣe wípé ara ní nínú ìkàlùfín máa lò ọlọ́ni udkuruni fadkuruni adkurukun washkuruli wala àwọn afáàní ẹ̀wọ̀n kan dhikran bi dhikrin. ẹ máa rántí mi èmi náà ò ní fi yín lẹ. ọ̀rọ̀ bàtí lọ́dọ̀ ẹni tí ọ̀bàtí lọ́dọ̀ ọ̀rọ̀ ọ̀nà òrì ti ẹ̀rù. báyìí ìṣọ́mìnà ìwọ máa sọ wọn ọlọ́run àbáyà ọ̀b ọlọ́run máa sọ wọn náà. ìṣọ́mìnà máa sọ ìwọ ọlọ́run ọba tẹ̀jírí òtù jáàkì ọ̀ máa rọrùn náà wájú rẹ báyìí tí wọ́n máa jẹ́ pé rẹ̀ ìdá sàál fasalilaha tó o bá fẹ́ béèrè nǹkan kankan ọlọ́ni ọmọ ẹ̀bì ìtumọ̀ ẹ̀ ni pé mọ́jọ jẹ́ pé ẹ̀dà ní ọ̀kọ̀ọ̀kọ́ jẹ́ alákọ̀ọ́kọ́ tó ọ̀kọ̀ọ̀kan rẹ sí tàbá ọ̀kọ́sọ̀ rẹ fún ìtọ́wọ́n kò sáà wọ̀lá bí ìfi ìṣẹ̀lẹ̀ wọ̀lá ìfi ìbẹ́ni kẹ̀kẹ́ tó lẹ́yìn yìí ẹ̀rọ ìfọwọ́pọ̀ ń sọ fún ọlọ́run tó wá da ọgbọ́ láago kò wù. ìjọ ìjọba ti sọ̀rọ̀ rẹ̀ máa fi ṣé o sọ àti lọ́dọ̀ ọ̀rẹ́ wọlé wọlá bá wọn ìkẹ́bẹ́ إذا سأل توبة بيرين كان فاسأل الله الله با ìwọ mú bílẹ̀rì nǹkan yìí bí ó sì wá rọrùn ìwọ náà bá ń ṣe o sọ́dọ̀ ọ̀hún fún mi bí mùsùlùmí ṣe máa ń gbàdúrà nìyẹn. wọ́n ìdá ibi ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti fẹ́ẹ́lì ìdáàtà àlì tọba fẹ́ tọrọ owó fásitàlélà ọlọ́run ni òbí léèrè tó rọrùn lólówó ìdáàtà àlì tọba fẹ́ tọrọ ọmọ fásitàlélà ọ̀dọ̀ ọlọ́run ti tọrọ ọmọ ìdáàtà àlì tọba fẹ́ tọrọ yẹ kí n paati mo fásitàlélà ọlọ́run ni òbí léèrè ìdáàtà tọrọ lé fasalila ẹlòmí ọ̀wà ní ọ̀fẹ́ kọ́lé wọ́n wà sọ pé kọ́ lọ bu èpè ọjà yóò bu èpè aago méjì yóò tún lọ́ọ́ lọ bu èpè aago méjìlá ti torí yóò bu aago méjìlá tọ̀sán yóò bu aago méjìlá ti torí torí gíní ọ̀fẹ́ kọ́lé. ṣé èpè ọjà olófin ẹbí tó wà kí ni ìyẹpẹ tó bẹ́ẹ̀ pè ọjà kò sí tẹ́tí wòye tẹ̀ mẹ́lẹ̀ tara nínú náà òun wá ní ọgbọ́n lẹ̀ kí lọ́ọ́ dọ̀rọ̀ àwọn mi lẹ́nu ìdáta àlùt tó o bá fẹ́ béèrè kankan fasalillah ọlọ́run ni ó bì wọ́n yìí dàtà ń ọ̀hún wàrà lọ́wọ́ fasta'in billah ọlọ́run ni ó fi wàrà lọ́wọ́ ó ń dè pẹ́fẹ́ wàrà lọ́wọ́ ẹbọ pẹ́fẹ́ wàrà lọ́wọ́ pé a yìí ti ṣe yìí àbẹ̀yìn àbẹ̀yìn bí ayé ni ẹ̀bẹ̀lẹ̀ ní ẹ̀bẹ̀ àwọn ta ni bẹ́ẹ̀ ọba ti bẹ̀lẹ̀ ọba mọ́ ọ̀ràn lókù bàbá tí a ń dé ògbó junction oríta méjì mẹta, mẹ́fà méje mẹ́jọ bẹ́ẹ̀ bá pọ̀ ẹran bẹ́ẹ̀ ẹ̀ bòrí ẹran ẹ̀ bá pọ̀ ẹran ẹ̀ bẹ́ẹ̀ kọ ẹ̀ bá gbá ń jẹ́ bàbá rẹ̀ tó gbúdọ̀ ní ní ara àwọn pé tó ọba fẹ́ fúnra ìdá sàl kọ́ ìdá ni wàsíyà ńlá ni tọ́ ọ bá ní ìdí nǹkan kan kejì tọ́ ọ fẹ́ béèrè fasalila ọlọ́ọ̀ni kò bì bí ó ti wá yanjú ọwọ́ lọ́wọ́ ẹ̀ ṣé ìdílé ọ̀sán ní ìdílé pé ọlọ́mọfẹ́ ló kì í ti darí bá ọ̀kọ́ tí bá tẹ̀lé ìsọ̀rọ̀ pé tọ́lọ́ bá fi ọmọ àti máa ṣe ìwọ náà yọ ọ̀yà gẹ́gẹ́ lẹ́nu rẹ láti di ọlọ́wọ́ bá léèrè nǹkan tó bá ń fẹ́ pakistan wa sọ̀rọ̀ yìí ipò fábílẹ̀ ibn abbas wàhálà lọ́rẹ̀ máa anàlẹ́ umma gbogbo ayé pátá làwùsẹ́màtì àlà àyànfà òkàbíṣẹ́ tí gbogbo ayé bá kójọ wípé ìwọ làwọn ìjọba gbogbo ayé kójọ wípé ìwọ làwọn èso lórí ọ̀dà àmàdáwùjọ fún ọ no àákọ̀lé fún ọ no àáfi ọ̀sẹ̀ màámù no àáfi ọ̀sẹ̀ adarí orílẹ̀-èdè wa gbogbo ayé ló kó àjọ bẹ́ẹ̀ lọ́mú lọ lámìyàn fàrúkà illa bishai kọ́dí katabahu Allahu lak wọn ò lè sí ọ láǹfààní kankan àfi tọ́ba lọ rèé ṣe déédéé ń tọ́lọ̀ ń ti kọ́ fún ọ tọ́wọ́ afẹ́ lò wọ́n fún sábàbí ẹ̀ tí ọba tí ń tọ́lọ̀ ń kọ́ fún ọ gbogbo ayé òtún bẹ́ẹ̀. jẹ́mọ́ àpẹẹrẹ rẹ̀ kò jìnnà sẹ́ni kọ̀ọ̀kan wa nàìjíríà yìí náà lẹ́ ti dìbò ìjọ tí ti máa dìbò ń lùì kò tí ì sí ìbò tọmọ nàìjíríà bíi tọ́jà bíi ìbò Abíọ́lá nílé Abíọ́lá o lóko Abíọ́lá o gbogbo wa Abíọ́lá o gbogbo Nàìjíríà wa ni Abíọ́lá ní sábà àtàlábọ̀tà ìgbà àti ẹ̀wà àjọyìn ara wa ìwọ náà la fàkalẹ̀ Ọlọ́run sì ní Abíọ́lá ò ní jẹ́ pẹ́sẹ́ǹtì sọ wá débẹ̀ owó wà ìjẹgbajúmọ̀ wà ìmọ̀-àyàn wà Ọlọ́run sì lò ní sábàbí àti kúrò láyé rẹ̀ kọ́tán wọn ni ọmọ bí ọwọ́ yẹn bá kọjọ lọ́wọ́ ìsẹ́màwò lọ́wọ́ ìsẹ́mà àti àlà ayé gbogbo kàbṣe wípé àwọn òfàrà ní ọ gbogbo ayé òkúrú tó bá wàlọ́ọ̀yà nàbì ní òòlì fara ní ọ ìlà àbṣe nǹkan kàtàbà lọ́wọ́lẹ́kì àti ntọ́lọ̀ ń bá ti pé yọ ọkọ̀ ní òmìnira tọ́fẹ́ káwọn oṣù ìbú ń bẹ̀ ó ti parí ètò kí lọ́wọ́ fẹ́ mọ̀ mọ́sùlùmí sákàtì wọ́n ní kí lóde ó ní ìmọ̀ọ́mù àdúgbò àwọn olóòrán pa wọn ń bá ń sáká àti wọ́n ti ti ròyìn bàbá wọn wípé wọ́n ní mọ́dà ìlà lọ́wọ́ kí ló fi bẹ́ẹ̀ lójú pé bàbá ń gbọ́ ọ́dà ìlà ẹ ń bá wá pọ̀ òun látàkì lọ kó n sáfẹ́ ní ìka lọ́ba mu lọ́ba kú wàláyé ànábì jẹ́ wà pé ìjọ tó ń tọ̀ ó kù nù táìmù tí ó kù náà nù ṣùgbọ́n ti wà ní àkọọ́lẹ̀ ọlọ́run pé lágbẹ́jà ìjọ tí ó bà kú tàmọ̀dọ̀ yóò sọ ibú mi kú ẹ jẹ̀mọ́ tẹ́lẹ̀ bá ti jẹ́ ọ̀pá tẹ́lẹ̀ fún wa wá ìdààmú lókùtẹ́ wà sí ilẹ̀ tẹ̀ǹtì bá ń bẹ́ sùjẹ́ tí bá ń bá mu wọ́n máa wá fagídírò yìí ń bẹ̀ ti lọ́lọ́ wọ́n halẹ̀ mọ́ yín ọ̀dáhùn wọ́n lè kó fi tọ́ bá ọ̀dáhùn tí wọ́n bá ti bí ọ̀dá ìwọ dé family house yín kó tó kọ́sà kàkísì lọ́ba tó lọ́wọ́ tó ra búrẹ́dì lọ fún òun àkọlọ́ba tó kú mẹ́ ọmọkùnrin ọmọlágídì òun làwọn ẹni ọlọ́run ní tí wọ́n ti ń fagídí ròyìn wọn ẹ̀ ń bá ti lọ́lọ́ gbogbo nǹkan pátá ni wọ́n máa rọrùn fún bí ń ṣàdúrà yọ lọ gerege bí ń ṣàdúrà fún ẹ̀mí gerege ní ìgbà àríbi sallallahu alaihi wasallam ìwà ń kọ́ abúlé abbas abúlé abbas yìí náà lẹ́yìn tó fẹsẹ̀ mọ́lẹ́dùn lọ́rọ̀ bí ọmọ fourteen years fifteen years lọ́wọ́ o tí wọn fi fi papòdà pápá pé ẹ̀ka sọ fún bàtà níbi màá sọ̀rọ̀ yìí bọ́lọ̀ mọ̀ọ́dún mẹ́sàn lọ́wọ́ mọ̀ọ́dún mẹ́sàn lọ́wọ́ jẹ̀mọ́ àwọn wọn mọ̀ wa ní rírì ọmọ báwọn fáìn káwọn pọ̀ pọ̀lọpọ̀ wa àti ẹ̀rọ ní rírì wa pé bó ti sọ̀rọ̀ yìí o bó ti rí o tá a sì rí pé ọ̀pọ̀lọpọ̀ gan rẹ̀ ní rè nǹkan ń parọ́ ni wàláyé nílẹ̀ Yorùbá yìí tó bá yẹ̀ ní ẹ̀bọ tí Èṣù tó fi gbogbo ti ayé yorùbá yorùbá dá wàláì ti pé bóyá lèèyàn jẹ́ ni tá a bá wo ìṣesí yorùbá ojú àánú ni ká pín lé ni ká mèǹtẹ́ ni ká mèǹtẹ́ ni wọ́n kálukú ọmọ wípé àwọn bàbá wa wọn ò lè sọ àáyà àti àdíìsì ni ọ̀sẹ̀ ntí ń wàsíyà yìí ta ni ń ṣe fún mi ta ni ń ṣe fúyàwó ta ni ń ṣe fọkọ rẹ ta ni ń ṣe fún ọ̀rẹ́ rẹ kọ́nà tẹ̀ mọ́ gbìyànjú pò tí èsì tèèyàn kí o sì já alhamdulillah gbogbo ẹbí náà ni wọ́n pé lọ́tọ̀ lọ́sì àti lọ́rọ̀ yóò ṣe yanjú àfi tá a bá rí yín torí rírí yín ìní ó jọ yanjú ó ti sọ bẹ́ẹ̀ sí yàn èèyàn ni ó tètè yẹrí subhanallah ẹ dákun ẹ jẹ́ àmọ́ kíyèsí ní sábà máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ ẹ dádúró dè mí ọlọ́run sọ pé ó wà nù ẹ̀ tí yọ ọ́ gbọ̀ sí ni o yíyanjú ẹ̀ àjọ kó wájú ọlọ́run ní èèyanjú á sì jọ omijó nítorí ọ̀rọ̀ ní àláì gbé síbi tí ọlọ́run àbàsọ pé yóò ní àbáyọrí dáadáa fún wa bí mùsùlùmí ti sọnù wàsíyà ó ti tó fún wa abe mọfẹ jamaa kini kini ọlọmọba ni kò sinu sọfún ìfàtẹ́hà ẹ wò ká iyyaka na'budu wa iyyaka nasta'in ẹ wú ọ̀ràn tí gbogbo wa ń fà tẹ̀ra ọlọ́run alajà alajà ìrì ọlọ́run iyyaka na'budu ọwọ́ agbé mọ̀fúnù wàwájú káyé dọ̀rọ̀ ìwọ nìkẹ́ ìlànà sùn wa iyyaka nasta'in ìwọ nìkan sọ láàmà wọ́n ràn lọ́wọ́ rẹ̀ ó lè má ìyìn tó fi sábà bíi rí ó lè pẹ́ka o ṣùgbọ́n ìlú ọ̀dọ́ rẹ̀ láàmà wọ́n ràn sí jama kọ́bájẹ́ kó bẹ́ẹ̀ wá rí ó yẹ kí wọ́n máa rí nù wà wà ó yẹ wọ́n máa rí nù ìsọ wa ó yẹ wọ́n máa rí nù ìṣe wa tí ọba ti wá sí nù ṣe wa àti fatia àǹkà fatia ṣùgbọ́n àkàǹtí fatia ti kí o tó kó هذه وصية عظيمة الشان أرسلون توابط بوصية كتنمي أكبر قلناني وصية الرسول عن النساء أقلت لي وجو قجت مقدمة كواو إيماني و سنتافيسي أنا بيسو أمو أسطلي كان nípa àwọn obìnrin جنرال generally gbogbo obìnrin pátá iye àtòbìnrin kọ̀ọ̀kan wà kọsí àwa yàtọ̀ obìnrin yọ̀ọ́ jẹ́ ìyà fún wa obìnrin yọ̀ọ́ jẹ́ àǹtí fún wa obìnrin yọ̀ọ́ jẹ́ àbúrò fún wa obìnrin yọ̀ọ́ jẹ́ ọmọ fún wa obìnrin yọ̀ọ́ jẹ́ ìyàwó ọmọ fún wa obìnrin yọ̀ọ́ jẹ́ ìyàwó ẹ̀gbọ́n fún wa obìnrin yọ̀ọ́ jẹ́ ìyàwó àfa yọ̀ọ́ jẹ́ ìyàwó ọ̀gá. àníbi lọ́wọ́ àná ọ̀sán lọ́wọ́ àwọn sọ fún istawsu bin nisa'i khayra istawsu bin nisa'i khayra ẹ máa bá ń ṣe dáadáa sáwọn obìnrin o fa inna al-mar'ata khuliqat min ad-dila'i torí pé ọlọ́wọ́ bá dá àwọn obìnrin láti di egbò ẹ̀fọn a wà inna a'waja shay'in min ad-dila'i a'lahu tí wọ́n wá ní ìbọn lọ́wọ́ jù lára ẹ̀fọn a tẹ́ ẹ̀ mà pé ọwọ́ òkè rẹ̀ ni ebi ìlọ́tẹ́jù torí bí ìkéré sí àwọn bí ibi náà ni ọ́tẹ́jù ó ń sọ lọ́nà ni gbogbo yẹn kọ́kọ́ rẹ̀ máa fi pé ọlọ́run dá obìnrin yàtọ̀ sí bẹ́ẹ̀ lè ṣe lè ronú tó àwọn ò tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe lè lámù mọ́ra tó àwọn ò mọ́ra tó bẹ́ẹ̀ ọlọ́run ọ̀dá kẹ̀kẹ́ tó dá sára àti kò dá sára àti wọn ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀. استوصوا بالنساء خيرا ابن سبابا سو بريو اتوامو النبي صلى الله عليه وسلم من حديث من حديث ام سليم ابن ملحان بنت ملحان النبي صلى الله عليه وسلم ان النساء شقائق الرجال او بيتا ما من شقائق الرجال اي مثيلات الرجال àwọn obìnrin tẹ̀ ń wò yẹn àwọn náà tá a bá mọ̀kùn ìtàn ẹ̀rànkò káàmù àwọn náà ló túkù tá a mù àwọn náà látúfi lè ṣe nọ́mbà tú àwọn ọkùnrin tá a bá kọkùnrin lójú àwọn ọmọ ajé ojú kejì èèyàn lọ́kùnrin èèyàn náà náà ẹ̀dọ́ ọlọ́run lọ́kùnrin ẹ̀dọ́ ọ̀nà náà wọ́n dá wọn fún kí wọ́n sí lọ fọ́pù ìkó sí lọ wọ́n dáná fún kí wọ́n sí lọ. wọ́n dá ọkùnrin náà tọ́ torí ẹ̀ bá tilẹ̀ kọ́ máa wálìjẹ̀ náà wọ́n dáná kí wọ́n máa wálìjẹ̀ náà. arábì sallallahu alaihi wasallam ọwọ́ ni istawsu bin nisa'i khayra. ẹ má bá mi sí àwọn obìnrin níṣekúṣe o gbogbo ń bẹ́jẹ́ pé ń mà mí àsọtẹ́lẹ̀ mi ni wípé gbogbo ibi tóbìnrin bá ti kábòsí yín ẹ jẹ́ kí wọ́n máa rí dùn lára yín ọkàn ní ọ̀rọ̀ òtí ìyá wọn àbí ní fain. jaa min hadith abi shuraish khuwailid ibn amr al-khuza'i tí mamu na taiba abi sinadin jayyid oṣooṣan ni allahum ọlọ́wọ́ bá mi o inni uharriju haqqad du'ifain mo fẹ́ tọrọ kankan lọ́dọ̀ rẹ̀ mo bẹ̀ ọlọ́wọ́ bá mo bẹ̀ kú nísìnyí ta ló ń tán ọlọ́run mọ́ fẹ́ gba nǹkan lọ́dọ̀ rẹ má jẹ́ kọ́rọ̀ tiẹ̀ náà máa bọ́ sí ah! ta ló ń tán anábẹ́ ọlọ́kàn kẹ́ ní sọ̀rọ̀ yìí kí a rí wọ́n àwọn olóńtàn wá dá Allahumma inni uharriju haqqa àwọn ọ̀lẹ méjì kan ìní mo fẹ́ bọ́ mo e, e, fẹ́ jẹ́ ẹ́jẹ̀ǹtì wípé gbogbo ẹ̀ ń wọn láre mọ́jọ òfin ìdòdò láyé ẹ̀ gbogbo ẹni tí ọba ti lójú àánú wọn mọ́jẹ̀ kó náà ò nífẹ̀ẹ́ gbogbo ẹni tí bá ti máa ṣe wọ́n ń ṣe pé kí ni ẹ já mọ́ mọ́jọ ọ̀rọ̀ tiẹ̀ náà ò lójútù nítorí pé àwọn méjèèjì tí mo fẹ́ bá wọn bí rẹ̀ bẹ́ẹ̀ sọ́dọ̀ ọ̀rẹ́ ọ̀lẹ́ ni wọn ànábì ni allahumma inni uharriju haqqa ad-du'ifayn al-yatima aw al-yatimi wal-mar'ati ọmọ òrukàn àtòbìnrin nínú tó ń bọ̀ wọ́n sọ pé ọmọ òrùka káàmà pé àá máa sọ yín olórí bí àwọn obìnrin tàbí wàá wí àwọn àfáà wa pàpà bọ̀ wípé ìjẹ́nà bí n sọ yìí gbogbo ọ̀nà tó gbé bá gbà tọ̀ sẹ́ni kọ̀ọ̀kan tó bá ti lò ń lò pé sóòótọ́ mi ni ta ni ó bìbí lórí ọ̀rọ̀ rẹ bí àwọn arábọ́kọ rí ọ̀nà òun tọ̀ wọ́n tẹ̀sí pàdé ọlọ́ni àkọ́kọ́ ọmọ èèyàn ló dé kọ́ máa tẹ́sí pé ìtọ́jú òun náà làbẹ́ tọ́ ṣé ìmọ̀ àná wúlẹ̀ olórí èmi ló wúlò fún yín kìkọ́ kíni kíni kíni kí lọ jámẹ́ àkó dèbí ìsìn ìwọ́ kàṣọ lọ́rùn wọ́n bà láwọn mú ọ lọ gbogbo wa láti lọ́yẹ̀ tó ṣe ìyún ní bẹ́ẹ̀ nú ẹ̀ ìní wa fi ń tọ́ ma wọ́n gbogbo tí wọ́n sọ pé ọkàn fi mọ ebi sí ni wọ́n bá ti kó bàbá yìí skul ṣe yàn gẹ́gẹ́ àwọn pé gbà ní o kéwò wúlò wúlò gbà ní ọkàwé òwúlò kẹ́kẹ́ ọ̀rọ̀ kọ̀rí ọ̀nà ọ̀fi òfi bá tiẹ̀ lọ ànábì ló ń tọ̀ ní ìsàtìyọrí òun tọ̀ lọ́dọ̀ ọ̀nà obè àbáǹtì ni wọ́n jẹ́ sí ọ àbábúrò tí ẹjọ́ bí papọ̀ ká máa tó wọ́n bá ń díẹ̀ díẹ̀ rírẹ jẹ ni ìjẹ́ bí ẹ bá bí dáná yín kọ́sọ́ pé òní ìrẹ́mí tó ń fẹ́ gbà bọ́yọ̀ ọ̀lọ́kọ̀ òfin wá bí kálá àbí ní àwọn oléèyàn káṣíṣẹ́ tí wọ́n sọ wípé ọlọ́run ọba ò mọ̀ ń bí ọ máa jí orí dààmú ni gbogbo ẹni tí bá ti ń fi ẹ̀tọ́ àwọn ọ̀lẹ́ méjì ìdún wa mọ́jọ ló sinmi bóòlù àbí ti rí sallallahu alaihi wasallam tí alábẹ́rẹ́ yẹn ẹ kàdí àmú hadithi wa ń ṣe ẹ̀yọ kan. hadithatun jarat bayna sallallahu wa bayna ummil mu'minin ìṣẹ̀lẹ̀ ńlá kàtọ́sẹ̀ lánàá àti sọ̀rọ̀ àti yàwá lóòrùjọ kan ìyàwó aisha ní ọ̀dọ̀ àwọn àrùn kọ̀ọ̀kan mọ̀ ń sùn àrùn kọ̀ọ̀kan mọ̀ bá dé àwọn ti sùn ló bá dé gbòòrò sílẹ̀kùn kọ̀pẹ́ tó wọlé tó sílẹ̀kùn ló bá dọ́gbọ́n bó bá tà lẹ̀ ọbọ̀ sórí ibùsùn kẹ́lẹ́kẹ́lẹ́ bá yí sọ borí ó ṣe bí ìṣẹ́jú díẹ̀ five minutes ní o ten minutes ní o ìmọ̀ àyùn bẹ́lọ́dọ̀ ọlọ́run ó ṣe díẹ̀ tó fi ń sòun lára balẹ̀ bí ẹ̀ ń kó ń ti sùn lọ àmì ìbáyọ kẹlẹkẹlẹ lọba ara sí aṣọ padà lọba dìde ọba lọ bí bàtà rẹ ọba ara wò díẹ̀ díẹ̀ wà fata alibaba ruwa idan wà mọṣà ruwa idan àmì ìbára sílẹ̀kùn kírrrr àwọn ara sí ojú àwọn òwò ọ̀rọ̀ abọ́ bàtà ọdẹ nọ̀nà ọ̀rọ̀ sílẹ̀kùn kírrrr nígbà tí wọ́n máa rìn ìrẹ́ ń gbẹ́sẹ̀ ìyàwó ìṣà ni èyí tí ó àwọn ni pé ọdọgbọ́n fẹ́ yọ lọ yàrá obìnrin mi sí ànábì ọlọ ìyàwó rẹ wá ń ro nǹkan míì tí ọ ọwọ́ pé ẹ ẹ bá ṣe wípé ọ̀dà sànàbí ọ̀dà dé fẹ́ràn sí bọ́ọ̀lù ń ṣe dá wọn nù tí wọ́n wá ní obìnrin ní ète ọkùnrin ní ète ẹ̀jẹ̀ á kíá o wọ́n máa sọ wípé ète obìnrin jì èsù èsù lọ ẹni tí bá ń wí bẹ́ẹ̀ ọmọ kéwu o kápẹ́ àáyà lọ́ba lóhùn tú kéwu kí àáyà kì í tú o. ẹn tó sọ wípé ètí obìn ó tóbi pọ̀ kèfèrí lẹ́n tó sọ̀rọ̀ ọlọ́run wá ń yẹjú ẹ̀ fún azizu misir ìsọ wípé iná náà rìn àti wọn fẹ́ kí yusuf súnmọ́ ṣé bá sọ ọlọ́yà lẹ́yìn la sọ yusuf ti ya ni àbámọ̀ pé ibi tí ó ti ń wà mọ́ ló ti ń ti ajẹ́kọ̀ ní sáà lọ́tọ̀ òbí alákọ̀ọ́lá tẹ̀yìn ọlọ́kọ̀ọ́lọ́ ọmọ a ìnà kẹ́yìlá kún náà rí ìwọ iná ìfọwọ́ ń sáré padà pàdé mi lójú ọ̀nà wípé Yusuf ń dọ́fẹ́ dẹ́wò fún rẹ o a ètí ẹ̀yin obìnrin mà tóbi o wọn wá ní ọlọ́run ní ètè ṣèitán òfúyẹ níbi tó ń sọ pé ètè ṣèitán òfúyẹ kí ọlọ́wọ́ bá ń sọ mbẹ́ ọlọ́run ní gbogbo àwọn olùgbàgbọ́ òdodo tí ń jẹ́ àfẹ́ èso àtàwọn ogun ẹ̀ wọ́n jà tó jọ́ ọ̀nà èso kò sì tètè tí ẹni dálé lẹ́yìn lórí ètò èso ọ̀lẹ̀ náà ni sọ́dọ̀ wọn máa pèsè èso tóbi níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ agbára ara rẹ̀ subhanahu wa ta'ala fún òfin kura wọn bákan náà ẹja ti mú wáza náà etí ọkùnrin àti etí obe ẹja gbẹsẹgbẹ wọn kí gẹ̀ẹ́ni ní etí ọkùnrin kónú etí ọkùnrin ó kó ṣíkídùn náà kì í ta búgbúdù tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀dà ọtílù kéèyàn kó wọn pààyàn gbogbo nǹkan aburú ayé ilé tí ọkùnrin kọ́nu kí wọ́n lè tí obìnrin kọ́nu àlèhùngbò ìfẹ́ ilé tí obìnrin kọ́nu wàlúgọ́yọ̀ àtòwú. ọwọ́ àdé máa ba nǹkan jẹ́ o ṣùgbọ́n ìpìlẹ̀ ètè tiẹ̀ ìfẹ́ ni. Ah, ní tí wọ́n yusuf náwó yìí òun dérú ẹ̀wọ̀n kí ló sì pilẹ̀ rẹ̀ sẹ́wọ̀n ló pilẹ̀ rẹ̀ owó sọmọ mi ìsúnmọ́ owó tètè náírà mi tètè náírà rẹ̀ ìfẹ́ inú pilẹ̀ rẹ̀ ṣùgbọ́n ètí ọkùnrin onọ́mọ̀ nàbí Yakub nínú súrọ̀ náà ní fi ń sọ fún ọmọ rẹ̀ Yusuf wípé yáàbù náà láti sòsòrò ìyáka àlà ìfọ́tìkì fàyẹ̀kéèdè lẹ́kàkẹ́ ìdá mo sọ yìí àlàtọ̀ sọ fún mi sẹ́yìn ẹ̀ báyìí mo sọ fún ọmọ tí mo sọ fún ọmọ bàbá rẹ o tí mo jọ bí papọ̀ yìí ẹ̀rù ń bà mí o mo sọ fún ọ fàyàkìdù lẹ́kàkẹ́yìdà kí wọ́n má dé tẹ̀kẹ́tẹ̀ pẹ̀lú rẹ o nígbà wọn máa dé tiọ̀ náà kí ni jẹ́ àtọ̀ ó kútú lò Yusuf èdè ọkùnrin nu ẹ̀dì amúsùnmù kó lórí lẹ̀ ó bí èrò ló bá ń wà lé òbí èrò ló bá ń tóbi bá nífẹ̀ẹ́ ọkùnrin tó mọ̀ wípé tó bá lè wẹ̀wọ̀n ní èèfẹ́ òun yóò bá wọ́ọ̀kì ẹ̀wọ̀n ṣùgbọ́n ìfẹ́ ni ó kulẹ̀ rẹ̀ pé kọ́ ẹ̀wọ̀n lórí gbàdọ́kọ̀ mi tí ọba lọ́pàá náà mọ̀sán pé à ah, obìnrin wọ́ọ̀kì ẹ̀wọ̀n fún obìnrin ọ̀wọ́ òkè ẹ̀wọ̀n fún obìnrin fàṣọ́dún ara ẹni àwa mọ̀ ìyàwó ń ṣàwọn wò fún fà ah! àbí ìwà àdúgbò fẹ́ yọ mí lẹ̀ lọ sí yàrá ẹlẹ́yà mi ó lóun wá ń dọ́gbọ́n rìn tẹ̀lé lẹ́yìn díẹ̀ díẹ̀ díẹ̀ àbí wọn lọ ńlọ ọjà nínú kó lólé hátà hátàlí yóò dé díẹ̀ tàbí kó lé tíntìní àárín bá bẹ́ẹ̀ lọ wa yàrá wa ṣàfẹ́ sí bàkì bẹ́ẹ̀ bẹ̀sẹ̀ dé bàkì oṣooṣo máa ń tẹ́wọ́ sọ́lọ̀ ní bá ń tọrọ àforíjì fún àwọn tí wọ́n jókòó tí wọ́n ṣe sí bàkì ó ní ẹgbẹ́ òwe mọ́lọ́wọ́ fọdẹ́ à fọdẹ́ à fa àfọ́ọ̀n alqiyam ìyàwó ìṣẹ́ni àdébí wa bẹ̀rù bẹ̀rù táwọn ibi ti pẹ́ ẹ máa wo àníyàn méjì tó yàtọ̀ síra wọn ànábì pẹ́ lórí pé ń tọrọ àforíjọ ọba fáwọn òkú fa àtọ́lá ti kún mọ̀lẹ́mọ̀ mi ní alintihor ìyàwó ìyàwó ìṣà àwọn wa dúó dúó dúó nídùú pé ń kùkù wo ibi tó bá ọ̀rọ̀ òru òní já lè tó dìde kú òlé tí wọ́n ṣàdúrà fáwọn òkú láàjì kí ló sì mú sí àbọ̀ onígbọ̀ pẹ́ẹ́ tó rí pé ànábì ti ṣetán ọfẹ́ lẹ́yìn padà báyìí mo kàn fàdà mo fẹ́ sáré lẹ́yìn padà mo wá tẹsẹ̀ máa rìn àtàrọ̀ àtàwádì ànábì ti wá rí ṣéèfù dúdú pé nìkan ní lọ́nú òkùn ó kúkú mọ ṣéèfù mi náà láàmú ṣéèfù ìyàwó rẹ̀ ọmọ bíi kẹ́yìn lẹ́yìn padà ni òní fa àtàrà wà àtàràtù ànábì náà wá tẹsẹ̀ máa kó lè bá ó ń tàn wá ti gbogbo ara tẹsẹ̀ tó ní mo hàn fa àbọ̀rọ̀ wà àbọ̀rọ̀tò tí wọ́n ní àbọ̀rọ̀ ní lọ́gbà wa kìí ṣe pé lọ́ba mi nìkan wá hàn àdúgbò wa ń sẹ́yìn èmi náà ń sẹ́yìn tí bá ti pé bóun náà ṣe ti gbà kò ní bá mi mo sàn lídìí ẹ lọ lídìí ẹ lọ. kúwò tó ṣe díẹ̀ fàrọ̀ kọ̀bọ̀ rọ́kìnì rẹ̀ wá oníkẹ́yìn ọ̀ma bẹ́ẹ̀ rìn fàrọ̀ kàtó èmi náà ń rìn ìsàmìjì ọba mi nǹkan mẹ́ta ni ìyàwó ayé ṣàkà títí mi sílẹ̀kùn lé wọ́tawàtàtù bùsàdẹ̀tì mo sáré gasọ́búra sórí bẹ́ẹ̀dì ṣùgbọ́n tó ṣe é ṣe bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bí òtẹ̀ mọ̀ pé ìyàwó Aisha ní tòótọ́ pẹ́kọ́láta àwọn ọ̀gá tó tó àtìrí ó ní àmì ìbá sílẹ̀kùn ọba àwọn bàtà ìdílé ọba bọ́ pàtà ọba sílẹ̀kùn yàrá mi ọba tó wọlé. àmì ní Aish wọ́n ra màrúdù àlẹ́ mo yá àti bẹ́ẹ̀ pé mo ti sùn lọ ìdáhùn àmì yà Àìṣà mùsùlùmí bẹ́ẹ̀ pé mo ti sùn lọ àdìbí tún ní yà Àìṣà nílẹ̀ kẹta ńlá àdìbí wa ni ah yà Àìṣà ìyàwó mi ní tó jẹ́ kí n máa pè ọ́ ni wípé tànà fúsùkì ha rí i nílé tó mi ń bà mí lẹ́rù ṣé ọ̀rọ̀ náà lọ́sọ̀ tó mi tó báyìí látọ̀jú ọ má fi nǹkan tẹ́lẹ̀ dákun. Allah ilaha illallah ìyájà ibi tí àti àti lọ lórí nù èyí ò gbúdé wíìnì rẹ la ilaha illallah. ọwọ́ ni àánú ẹ̀ náà ní sẹ́ni mo ti mì ní èyí àti sùràtà ẹ̀ pé a mo ti bẹ́ẹ̀ sọ̀gọ́ ẹ̀ káàró ti sinmi hàn dákun kí ló dé. sísọ tí o bá ní nígbà tí mo rí òde oyin sọ borí bí ẹni fún wọn náà sùn tí èyí sì sùn ọbọ bàtà ọ̀rá tilẹ̀kùn ọ̀nà gbogbo owó sí lọ́tọ̀ ọbọ onímọ̀wó ọmọ ní tẹ́mi mi sọ fún mi ni ẹ̀mí mi ni làálàkà tẹ̀tùrùkùnì wọ̀tẹ́mṣì ìlà ìṣdà àzíwájì bóyá ọ̀tọ̀ gbọ́ tùmí lẹ̀ ọ̀rọ̀ kan náà àwọn ìyàwó rẹ̀ wàláyé yóò sì bínú tilẹ̀kùn kó kú mbẹ́ lọ. àánú bí wà ní náà ìnàmà àtẹ́ni Jibril ọlọ́run Jibril sí mi torí Jibril yẹn ni ntí wọlé mo wá ń bọ̀ bó ti sọ fún mi kó dèkó mo dọ́dọ̀ rẹ wípé inna rabbaka amaraka an tajwa li ahli al-bahi ọlọ́run pọ̀ láti báyìí pé kọ́ ọ máa lọ sí iṣẹ́ lọ́ọ̀rẹ́ tọrọ àforíjì fún àtẹ ẹ̀sìn bẹ́ẹ̀ àtẹ̀tẹ̀ ìmù yẹn mímọ àbọ̀ àdébìtì ń súnmọ́ ìyẹn wọ́n dàbí ìdàgbére fáwọn òkú sáfẹ́fẹ́ bí òtò lọ́jọ́ yìí wọn. àníbi wọn sọ fún ìyàwó iṣẹ́ yìí pé nígbà tí jùlọ ìwà àkọ́bá nǹkan mi tán mo wá wò pé ah! wà wà láwùrí ìdùkà à ń tẹ̀sẹ̀ ìkìbí fàtẹ̀sẹ̀ òṣìṣì ẹ̀wù ọ̀rọ̀. kí ni ìyẹn wá tóbi lẹ́mìí mi wípé ìfẹ́ wọnú ilé gírì kí ìfẹ́ kù gírì kí n kọ́ bàtà mi gírì mo fi fi sísítẹ́ẹ̀mù ṣe bí ẹni pé mo sùn lẹ́gbẹ̀ẹ́ rẹ kí n fi tàn ọ́ sùn kó o má bàa jí kalẹ̀ fàtẹ̀tẹ̀ òṣìṣì tí mo wá padà kú ò lẹ́gbẹ̀ẹ́ rẹ tí mo ṣe ń tó lè di ọ́lẹ̀ tẹ́mi kí lọ bí mo fẹ́ lọ yóò wà kú wọn nìkan tó ọ̀dà wà nù ulé tó ọmọ wa lórí pé ah, ọkọ mi o ọkọ mi o mo fẹ́ tàn ọ́ sùn lọ kọ́jẹ́ pé olóorun náà máa bọ́ padà tó ò ní mọ̀ kó mo ti kú ò ìrẹ́dọ̀ rẹ̀ ìjọba ògbélé inú wọ́n ní lọ tọrọ àforíjì fáǹtì àti síbàkì ni. صلى الله عليه وسلم جماعة alu sunna wo ló kọ tiẹ ta ni ń gbé ànkálàfi naam tíyàwó rẹ fi ń sọ fọlọ pé wọn nà gbogbo ń tó bí tó tó gbogbo ń tó dé bí fún ọkùnrin nínú ọmọ obe mọ fìjọkẹsọ rẹ ọbẹ ọ méje wọn sábà kó òru ẹ nínú ọkùnrin tí wọn fẹ́ kèétí àwọn ìyàwó ní sọ o ìyàwó rẹ̀ náà ní sọ o tí yìí sì ṣe ti àpárá kódà ó kún díẹ̀ gbẹnu ọ̀nà kàbá ní mùsàzàm ntí obìnrin tó ń tọrọ dọ̀ ọlọ́nu tí ọlọ́run sànú mi gbogbo ọmọ méjì wo sílé ya irú ọkọ mi méjì ọjọ́ kan fún wa. anábì sallallahu alaihi wasallam kí n tó fi àwọn obìnrin wé èmi ò n tó tọ́ mọ́ nínú òròyìn káyọ̀ fi hajj ìdágbére torí pé pọ̀sẹ̀ mímọ̀ làwọn afáà fi ń gbẹ̀lẹ̀ hajjatul wada ó fi dágbére fún ọmọ ó fi dágbére fáyé Ànábì sallallahu alaihi wasallam ń bọ̀ ń bọ̀ ń bọ̀ ẹni tí ń wẹ ràkúnmí tó kọ́ àwọn ìyá wa tẹ́jẹ́ ẹ̀wọ́n sọ̀sọ́lám àódà ilé tí máa wà lẹ́yìn ràkúnmí ẹni tí ń wà á lọ wọ́n máa ń pè ní anjasha anjasha èèyàn takuntakun ni. tọ́ba pẹ̀lú ọrùn bíi gbogbo ní ọjà gbági wọ́n dà ń tẹ́ ń ni pé ẹ̀dá fún gbogbo ẹ̀sìn yìnbọn bù. ó wá ní ní ń dara kò fi tí àwọn ìyàwó wà lórí ẹ̀. nígbà tó mọ̀ gánà kẹ́tọ̀ ìràkúnmí ọ̀ yà gbàgbọ́ ibi tó ń ìràkúnmí náà yóò mọ̀ àwọn tí ń bẹ nínú àwùjá tí ń bẹ nínú ilé tí ń bẹ nínú kọ́tì tí ń bẹ lẹ́yìn àkùnmí àwọn ẹni ìrọ̀rùn ní á fún ẹsẹ̀ntì amúnákì gírígírí bóò láti agbérú ẹ̀ kalẹ̀ táì gbọ́yé àti kọ́jẹ́rú ẹnu ànábì ló ti bóde àbí wàá níyà anjasaru wáyé dání táwọn ọ̀ká bíl kọ̀wárí ìrẹ́ anjasa ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ rìskọ́n bíl kọ̀wárí ìpìlú wáyà mi ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àtàní o pẹ̀lú àkọ̀wárí kí ló máa ń pè nkọ̀wárí jámù ní plúra ni fún kọ̀ọ̀rúrọ̀ kọ̀ọ̀rúrọ̀ ó ní ìgò tọrẹwà tọwọ́ ama fo tí ọ̀là bá wà tí à sẹ́yìn ń tì tá a wọnú rẹ̀ àdébì wá pe àwọn obìnrin nígò jẹ̀mọ́ tí ìgò ṣe máa larin mọ́ sọ́ọ̀tì éjú òkè tẹ́yìn ọ̀yẹ̀wọ́ fún ajẹ́pẹ̀tùmẹ̀ ní pé obe ẹ jamaa kam sọwọ tọkùn yìí bá tẹ lọ tíyẹn bá tẹ lọ lára ntọ́lọ̀ máa fi jẹ́ kọ́rọ́ èèyàn dàrú tíyẹn màfẹ́ àbọ̀ tẹ lọ oníkéèyàn náà yàwó ẹ gbogbo ń bẹ́ẹ̀ nà yàwó rẹ fọ́ọ̀mù àmọ́ fìlúfìlú ọ̀nà yàwó ẹ tí a ti lọ túbọ̀ tó jẹ́ pé kò ní ẹ tí ó sì lọ́dọ̀ ọlọ́run dúdú pé tó o tó mi ni ó ti ní ẹgbàá fúyàwó àwọn ọmọ gan ti dàmà Abdullahi lọ́ọ́ mẹ́gbàá mọ́ yẹra so lójú sẹ́bẹ̀ yìí lẹ́mẹ̀ ń jẹ̀yọ̀ tẹ̀sí mọ́mẹ́ múlùmọ́ lọ́wọ́ bá mọ́mẹ́ wa fọmọ ó sì lọ́ọ́ mọ́ wa Abdullahi lọ́ọ́ mẹ́gbàá yìí wa tí wọ́n lọ́ọ́ mọ́ tí wọ́n sọ ọmọ pé tí wọ́n mi lò mú yìí ah mùsùlùmí sẹ́kì mi yóò ti lọ́ọ́ mọ́ tí tọ́ba dọ́dọ́ wájú wọ́n ti bọ́lọ̀ ní ẹnu obìnrin alukur'an dọ̀wábì tún bẹ́ẹ̀ àti àlàyé àtàlàyé ẹ̀ ara àpẹẹrẹ pé wọ́n fẹ́ yọ fíùzì èèyàn lẹ̀ ní sánmà oníkẹ́ ọmọ àmìyàwó rẹ̀ gbogbo ọkùnrin tí bá máa na obẹ̀ tó sì jẹ̀bi ń dọ́dọ̀ ọlọ́run subhanahu wa kò ní kò sì ní bí bá ti ń bọ́nu wàhálà kan ní ọmọ bọ́nu mi wọ́n ní irú sáà tó wọlé lẹ́yìn gan ah bí màdìlẹ́ máa wá èmi kọ́ ànábì ní aláhùnmá yìí ní wà á ríjò akọ̀dọ̀ ìfẹ́yìn ọlọ́kọ̀ọ́ba wò mọ̀ ń bá ọ̀lẹ́ méjì ìgbà ẹ̀tọ́ wọn lọ́dọ̀ rẹ gbogbo ẹ̀ ń bá rẹ̀tọ̀ láre májì ó soríire ìdààmú ló máa bá fi bá lò aliyatima walimara a òun náà lọ́mọ òrukàn àti gbogbo àwọn obìnrin ọ̀nà tó wà lè gbà tẹmọ́gàlùkù ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ó wá pọ̀ láàrin àwọn tí wọ́n ń fa tòkòtò òkè ipe ànábì náà ti gbọ̀yé ní ẹsọ bẹ́ẹ̀ o tí ẹ ń darúgbọ̀n àti ànábì náà ti gbọ̀yé ti ẹsọ bẹ́ẹ̀ o ikọ́ obìnrin wọn ọ̀dà wọ́n ti sọ obìnrin di ọ̀sán àwọn òkú fún rí mi ẹlòmíì dé wà ló pé kí iṣẹ́ mi lára ẹ̀ ní ilé kò lè pẹ́ lọ́dọ̀ mi lẹ́ẹ̀mí rẹ tó bè ọ̀pọ̀lọpọ̀ wọn wá sáyé wọn sáyé wọn débi pé tí ọmọ rẹ̀ bá ti wálé báyìí láti ilé kọ ọmọ wa kí ni o kọ́ lọ́mọ tó ra nǹkan lọ ìfòrò ọba ni bó bá ti kó yàrá kan yọ ọmọ yàrá kejì òye lọ́mọ ẹ dábì mi ẹsẹ̀ yóò dùn mí mọ̀mọ́ náà yóò mọ̀ wá lọ sọ́mu lé pé sá sí èsì ẹ̀ ti lé wa kótó kótó náà máa ń ṣe nu. ẹ yára tí ó kà fún pé sí èsì ẹ̀ ti lé wa báwọn ẹ mà wá ní obìnrin láàrin àwọn tí ń pera wọn ní agbọ́ ẹ̀sìn yẹn náà ní bóra ndílé ọkọ márùn jẹmọ́ra kí ni àpò bẹ́ẹ̀ fa ẹ̀fà bọ́jú orí mi ti kéré tí n bá ń bá yàn rìn nǹkan àkọ́kọ́ tí mo fi mọ́mọ́ pé ọ̀gbọ́n ni kọ́ mọ́ sọ ìyàwó ẹ̀fún láìda pé á ah, àsọ̀rọ̀ ẹ̀mí ọ̀gbọ́n yìí ní sọ́ọ̀tà fún o àsọ̀rọ̀ ọ̀gbọ́n ọ̀lẹ́ ẹ̀ tó tó agbọ́ tó tó kan lónìí tí àwọn òun tó ṣe ń da èmi tó ń sọ fún yìí bákan náà ni gbogbo onérì ọlọ́ọ̀dá obìnrin lẹ́ni tí ò ní ìdí ìnira kankan akínùnú obì ẹsẹ̀ tí wọ́n bá fìdíra lò bọ́ọ̀lù lọ́mọ anábì ṣe bá mi tọrọ náà lọ́gbẹ́ ọ̀ọ́dà kan ọba yọrọ kúrò lẹ́nu wọn tí n tí wọ́n bá ti pa fúnyàwó wọn nírọ́ láti fi námi rẹ̀ dùn ó láti fi fún lálàáfíà ọlọ́run náà kọ́ ní irọ́ sí ẹ lọ́rùn ọlọ́run ló ń gbà wàláyé tó bá bó obìnrin ẹran wa tọ́jú ẹran five thousand obìnrin ọ̀sán tó kò ju kọ́tà náà lọ kó obìnrin àǹkọ́ bẹ̀ bọ̀ ìwọ náà wà sálé kọjá ẹran five ẹran two thousand ẹran six thousand aaa ara ẹ̀ nu ǹjẹ́ ẹ̀mọ́ ń pa ẹ̀tẹ́ ń lọ ọ̀rọ̀ lù kìí ṣe pé owó tí mo rà mí ń dèmi lójú owó ìbá àbámi dúpẹ́ lọ ẹ̀rìn ọkàn mi kọ́kọ́ jẹ́ ni o bí ẹ ṣe là wá ìdá yìí tọ́pọ̀ tọ́ mo ní ah, ọmọ kẹ́ni ọ̀fẹ́ ló bá kẹ́ni ìyìn tí mo fi rà ní òwe kékeré gbà mí bí wọ́n gbà mí lọ́wọ́ sèmi kò sì rẹ́ ju two thousand tó ń gbà bá lọ ọjà ó lè má yìí rà jẹ̀máà àwọn obìnrin eré ń bẹ tí wọ́n pọ̀ o ṣùgbọ́n tẹ́ ẹ bá kọ́kọ́ rí obìnrin ebú ẹ lọ wọkọ rẹ̀ tó bẹ́ẹ̀ bá yẹ hàn náà ipa tọkùnrin ó kò ń bẹ yọ wọ eighty percent ní ntí ètí ìtò eléyìí kọ́ máa jẹ́ wàásù fáwọn àyà wa náà torí pọ̀pọ̀lọpọ̀ mọ́ wò wípé àwọn abúláàkì amánúyàwó wa lòkulòkù sí bẹ́ẹ̀ àbọ̀n wáìtì gangan no ẹ ń bá bọ́lá àtànàbíyè ilé ayé wọ́n ti yàtọ̀ ibi àtàwọn àyà àbọ̀ àkí àsùbàtàn ní haram haram ta ti ṣe ìpẹ́ ìní o àwa ń bọ̀ nta à ń bọ̀ à ń bọ̀ labari wáìtì kan nígbà náà ṣe ṣe ṣe ìyàwó rẹ̀ gbọ́mọ lọ òun bọ́ lẹ́yìn wọ́n ti rìn jọ ní ẹ̀lẹ́ àti ìyàwó ṣé arákùnrin wọn asẹ̀kùrù wọ̀ sí pé bẹ́ẹ̀ méjì la fẹ́ kí afẹ́ àbí no akíwù kan ni à ń fẹ́ wọlé àwọn bóde níta gbangba wà lẹ́ ọkùnrin lọ fúnfún ó kẹ́ bọ̀ bàtà kàrẹ̀ méjèèjì ńlọkọ tí ẹ̀ wọ̀nyí ìyàwó kan gbọ́ òun sì kó tí o sẹ́ bí ìgbà tí yẹ ti mọ̀ pé ẹnìkan ti mọ̀tẹ́ ẹnìkan ó kẹ́ bọ̀ bàtà kó kódà kó gbọ̀ngbé ọkẹ́ yẹn bàtà ìyàwó sì kó nǹkan ó sì gbìbọn lọ́ra ọ̀rọ̀ apá mẹ́gbẹ̀ẹ́ wọ́n sì jọ lọ. ọláyé gbogbo àdúrà tí mo ṣe fún bẹ́ẹ̀ ọlọ́run ó di òun mọ̀ ilé kan ò lè rí bàǹkẹ́mì kò rí bẹ́ẹ̀ dà sí torí pé n tí wọ́n dánwò yìí kèé ṣe sí òjò igun tọkùnrin ti ń sorí ibú lọ́dọ̀ ọlọ́run onígun pé ebọ́lọ̀ ti fi ọ́ sábẹ́ mi ah, bí ọba tí ọlọ́run ọ̀yà àbóde igun tó bèè náà fi máa tàṣìṣe ni wípé ṣé wá pè lẹ́rù fún ọ ni tọ́lá pé irú lébà ní méjèèjì ilé òní tó anábìíní sáàtù bí nìsáyà ọ̀yà ọba ń sẹ́ra sáwọn obìnrin ìmọ̀ mi wà ń sọ hajjatul wada ní hajj tí ànábì ṣe kẹ́yìn ànábì wa ọfẹ́ bá gbóyè sọ̀rọ̀ kútùbà kan ní ànábì ò ṣe méjì rẹ̀ yìí nítorí pé déédéé àwọn èèyàn tẹ̀ ẹ̀dúró wájú ẹ̀dọ́ náà lọ́wọ́ ọ̀tẹ́lẹ̀ rí kò sì fẹ́lẹ̀ mọ́ ànábì àwọn audience kan wà pẹ̀lú rẹ o ń sọ̀rọ̀ o òǹkà wá tó bá ń kò tẹ̀lẹ̀ rí kò tó ṣẹlẹ̀ mọ́ kí lè wá fẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn bẹ́ẹ̀ ń dùn ọjọ́ náà lọ́wọ́ òrí ànàbí rí ọjọ́ tẹ́rin náà nù ọ̀pọ̀lọpọ̀ òsìkò ní erin mẹ́lẹ́yìn ìgbà náà kí lè wá fẹ́ sọ o ànàbí wa bọ́ bí ọ̀rọ̀ tí ó so ilé àti oko ó so pọ̀ ó sọ méèké àtàgbà ó so á pọ̀ ó so bí àtọ́pẹ́ ó so á pọ̀ ó wá ń jáde nínú kútùbà rẹ̀ wípé ìtàwọ̀sọ̀ bí nìsáyì khayra ẹ máa ẹ má jáwọ́ obìnrin yóò kan ìbànújẹ́ lára yín o jẹ́mọ́ oògùn tó ń tẹ́kì ìwọ ló fi rí ti nǹkan ti rẹ̀ ẹnìkan dẹnu ilé rẹ wọ̀lọ́ọ̀ì tí bá ń ṣàdúrà fún ọ ọ̀nà rí ó sì máa là ẹ̀kọ́ lòun sìn. òkúyàwó kan ọmọ márùn-ún ó fọ́n three thousand ó sì lọ bí ọ̀sẹ̀ mẹ́ta ọgbàlẹ́ àlè lọ wọ́n wá ń fi ten thousand naira ṣe ìbẹ́njẹ ojúmọ́ fún àtàlẹ́ ẹlòmíì ń fi obì olóbì yóò gbòtẹ́ẹ̀lì fún Abuja ti kíní kan one million naira lójúmọ́ onótùmọ̀ wá fi fóònù lè fi pé chief mo ti wà nílọ́tọ̀ọ̀sẹ̀ kan ẹ̀ẹ́dójútu kí ló ń fi ẹrù mọ̀kẹ́ tí wọ́n bá mi sanwó yẹn ni ní èrè tó wọ́ọ̀ mà wá bẹ̀ ọ́dọ̀ tí wọ́n lèmi náà wọ́n sọ mí rí one million naira ẹ lọ wo mọ́sálásí ti ti ń kírun ládùúgbò wọn tí bọ́ọ̀bù ẹ̀ bá jẹ mẹ́wàá méjì ó ti jó mẹ́ tí wọ́n ti ẹ̀rọ irú wọn mọ́sálásí mi. ìsáwùsù bí nìta yìí xeyọrọ ìdààmú tó bá yí ẹlòmíì tẹ́ ẹ̀wọ̀n àtàrà ìyàwó ẹ̀ ni ìyàwó ọ̀tọ́rọ̀ ẹ̀wọ̀n fún un ṣùgbọ́n lọ́nà náà wò pé ṣébí wọn náà wò pé ìwọ náà déré ìlọ jébì náà fi wọn náà ti di wọ́n ti máa wá gbó fún ọ lóúnjẹ. àníbi wọn sọ fún anjẹta nígbà tí ń da pàkúrì lọ́ndàkúdà yìí pé priscom bí kò wà rí ọwọ́ àríwò àníkọ̀ ọ̀rú ọ̀dọ́ lọ́gbọ́wá ìgò ni a máa ń pè bẹ́ẹ̀ tí wọ́n bá ti pè nǹkan nígò ìròyìn mẹ́ta wà lára ìròyìn àkọ́kọ́ òní wípé ẹyin tó gbẹlẹgẹ ni tí ò tẹ é lò lòkulò kọ́ mọ́ bá kọ́ one ẹlẹ́ẹ̀kejì yọ ọ́ mà ní ọwọ́ wà mẹ́ yẹ kúrò náà kì í ya ẹlẹ́ẹ̀kẹta tọ̀fà wọ̀ wà mẹ́ àjẹ́ wípé nínú ẹnì ó dùn mánéjì tó bá jẹ́ pé ọlọ́run àti ànábì ń fi mánéjì ẹ̀ òun wa. anabi wa sallallahu alayhi wa sallam ó ní àwọn obìnrin tó jẹ́ kí n sọ́wọ́ ní pé fa iná ó náà ń dàkún àwa ni àwa ni ni wọ́n jẹ́ lọ́dọ̀ yìí ẹ̀ǹtẹ́ ń pè ní àwa ni òun lẹ́ǹtẹ́ yẹ̀ dágúnlẹ̀ wípé tó máa ti báyìí fún mi oníbẹ̀ẹ̀ni ṣé gbogbo tí wọ́n ń pè ní ìran wàhálà èmi ọ̀rọ̀ máa bọ̀ ọ́ tiwa. jàmáà gbogbo ẹnìkọ̀ọ̀kan wa tí ń wojú rí ọlọ́run tó wá ní nkẹ̀kẹ̀kẹ̀ tó jẹ́ ziyada lọ́wọ́ tó lékún ní dúkìá rẹ̀ ṣáájú kó o tó fún aráàta ìyàwó ìlọ́kẹ́ ò ti fún fáì ẹ̀ ń jọ oúnjẹ ń tò sọ ìrora kan wà ní gàgàn wọ̀ ọwọ́ á níbi twenty thousand naira á ah, mo dẹ̀ lè fowó ìṣe tààrà o ìyàwó rẹ̀ sì sọ pé òun fẹ́ ṣéǹjì ansẹ̀dì tó ń lò èmi rẹ̀ pàṣẹ sí yẹn náà ó ní twelve thousand mìíràn èyí tó ń látẹ̀lẹ̀ ó fi tíì wá fẹ́ra ní ìsìn ṣùgbọ́n títẹ́lẹ̀ yẹn ọ̀wá òkè mà kéèyàn kó fifteen thousand fún kọ́ wá ná five thousand ẹ̀ta ìdẹ́tì sọnù. anabi sallallahu alayhi wa sallam ọ̀kan àwọn sọ̀hábà yẹn dáadáa ni ọwọ́ ajẹ́ ni tọ́jọ́ wípé tọ́ba ti dáadáa tán ìmọ̀ ń sèrè gùn wọ́n wá tọ́jú ẹ̀sán nàbì wà á nà sí ó sọ́nà wà sọ̀nkà méjì fún un nǹkan méjì ìmọ̀ni ọwọ́ àti nǹkan kankan ó fi ojú méjèèjì ó ń ṣe ọlọ́run ní kó o ṣe dáadáa táwọn èèyàn kan máa sọ pé pẹ́pẹ́ kí ni láti dọ̀ba bẹ́ẹ̀ ti sẹ́yìn lọ́lùú yìí tá ń gbòǹgbò lọ́ba fún ọ nígbà ọ̀dàgbà tó di pé mo kọ́ nílùú tán tó o fẹ́ níyàwó tábọ̀ tí a bá yàwó bàbá bàbá ọkọ gbogbo ọ̀bá wọn pátá ọ̀tá lọ́wọ́ dàbà ó jẹ́ ta ní bẹ́ẹ̀ nù rẹ̀ àwọn ẹ̀dá kan bẹ̀ èyí tí ọ̀bàká ìkì rẹ̀ nù akọ mi ta ni máa kọ́ lókòkò lọ fi gé. àǹdí wa ni ìnàmà tó ń sọ̀rọ̀ wà túrú zakun bìdún afa ikùn méjì nù ọwọ́ àti ẹyọ kan mo parí ẹ̀. ó ní ṣé ẹ mọ̀ wípé ìrìnsọ́nà wọn bá fi ń di ẹ máa jẹjà tí ọ̀dọ̀dọ̀ ọ̀jẹ̀ yín tí ń di ẹ máa borí ọ̀tá tí ń di ẹ máa borí gbogbo ogun tíṣà ìtọ́ wàtúrùsẹ̀kùn tọ́lọ́ òsì jí méjèké ẹ̀yìn kẹtẹ́ tó máa rí mi dìdú àfa ìkùn àánú tẹ̀yìn náà ń ṣe sáà tí ò tó yín lọ́lọ́ fi ń ṣe méjèèjì ń fẹ̀yìn náà. àwọn afọwọ́n ní sáà tí ò tó wa wọ́n ní ẹni àkọ́kọ́ oníyàwó wa ẹni ẹ̀kejì náà máa lọ́tẹ̀ wá fún wa aláìní mi níta lọ́tọ̀ lọ́sì nítorí pé àwọn eléyìí ẹni tí ń bá mú wa ni wọ́n jẹ. jama à ń ṣe àti eléyìí pẹ̀lú ìpìlẹ̀ ẹ̀sìn ìtẹ́sì sọ ni o kèé sọ̀rọ̀ báwo obìnrin ti gba ọjà máa rárá ń sọ o ìpè à gbogbo ìdáná bí n sọ òye mi o ìyàwó tèmi ní ń bọ́ mi o àwọn ẹnìkan bẹ tẹ́tẹ́ pé orí wọn ti dọ́ta oní kẹ̀kẹ́ tí máa fi ọmọ tí ń pèlú wọ́ọ̀bẹ̀ ó tún wá pé ní ìyàwó débi pé ń bẹ pé ìyàwó mẹ́ẹ̀ẹ́dógún lóní tọ́ba ti kú òlélẹ́yìí ìjọ tẹ́lẹ̀ ìbá ti tẹ̀ ó tó gba yẹlò míì lọ́nu wọ́n máa jẹ gbèsè bọ́ ọ̀yàwó yóò máa jẹ gbèsè bọ́ kọ́mọ́tà máa bà á lọ yóò tó bá ara fọ́lẹ̀ pípé ìbá ti bá yẹn rán o ṣùgbọ́n mi ọ̀mọ́ sáyìn tẹ̀ fẹ́ràn ni o ẹ wo tó mi rà wọ́n máa bá ti bẹ̀ ṣe wọ́n ọbẹ̀ wo ló ṣe ìgbín ni mo fẹ́ jẹ́ ah ìbá ti sọ kí látàwọn dáná mò ń bọ̀ ẹ ẹ ṣé kí n mú bíìtì wà ní ká ẹ máa fi panu ó tó gbòde lọ́nu kìí ṣe pé wọ́n fẹ́ obìnrin o nífẹ̀ẹ́ pé ìyàwó òmèrè ṣùgbọ́n ẹni orí ọba lóko rẹ̀ jama ọ̀pọ̀ lu ẹni tí máa ṣe bẹ́ẹ̀ sáà náà máa fi nira lóye òkú àdéhùn ni gbogbo ẹni táwọn ara rẹ̀ bá ń rí pẹ̀jú lára rẹ̀ olóòlè sinmi. àwọn àgbàlagbà sọ̀tara àsọtẹ́lẹ̀ ànábì lọ́rọ̀ àwọn obìnrin ò ní wípé wọ́n yéé ṣẹrú lọ́dọ̀ yín o. obìnrin yìí ṣe máa bọ̀ wákàtí ẹ̀ ní òòrùn kùmà àbẹ̀tẹ̀ àbẹ̀gba obìnrin yìí ṣe sórí bébì ti wà yìí mi ò ní sọ́dọ̀ mi sọ pé kọ́ ọ lọ ọ̀láìfọ̀n ẹ̀ lọ́kẹ̀rú nígbà tí wọ́n bá rí ebi obìnrin ṣe bẹ́ẹ̀ obìnrin ṣe ń bọ̀ wọ́ọ̀kì wàhálà obìnrin ti bẹ́ẹ̀. obìnrin ti ń tó ń bójú inú ọkọ̀ ọwọ́ ajá lẹ̀ wájú ìta wọn níwájú bàbá àti màmá rẹ̀ nílé tó ti máa dàgó méjìlá bẹ́ẹ̀ lóru tí wọ́n sọ pé lẹ́ẹ̀ma ti tó gbà ọjọ́ rẹ̀ kò tó ẹgbẹ́ ọkọ̀ wà pẹ̀lú pé ọ̀rẹ́ òbí méjì mẹ́ta ọwọ́ ajá mọ̀ jù náà pé ẹran yín nù èmi ọ̀fẹ́ báyìí fòkùsí lọ́rùn ni ó fòkùsí lọ́rùn fúnra yín tó ti bòrè. jama wọn ti wá ma àwọn èèyàn kan àtàwọn àdúgbò kan pé a ibi tó màá yọ lọnu má dẹ o àwọn ẹtì bára wọn lòdì bẹ́ẹ̀ istawusu bin nisa'i khayra insha allah al-karim fi khutbah al-qadima ama tẹsíwájú nípa wasiya nabi sallallahu alayhi wa sallam sí àwọn obìnrin marratan ukhra la'alla allah subhanahu wa ta'ala yaftaha qulub ar فيحسن إلى النساء أسأل الله الرحمن أن يوفق الجميع لما يحب ويرضى الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم الصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمتنا أوصيكم ونفسي بتقوى الله هذه وصية رب العالمين جل خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أمة الإسلام لقد أوصى لقمان الحكيم ابنه بوصايا عديدة ومن تلكم الوصايا ألا يرتكب أي جريمة تعلقت بمظلمة وأن المظلمة مع ما خفيت وتكن في سخط وفي التوارع في الأرض فإن الله سبحانه وتعالى يأتي بها يوم القيامة ويجزي صاحبها عليها فإن الله سبحانه وتعالى مع جلالته وعظمته حرم الزمر نفسه تفضلا وتكرما على عباده وعلى خلقه جميعا سبحانه وتعالى لذلك بينا لنا انواع الظلم وانواع الظلمه وانواع الذين كنا نعاملهم بالظلم ومن ذلك اخلاقنا فخير الاخلاق فخير الخلق رسول الله صلى الله عليه وسلم له وصايا ما طبقناها بل كثير منا رماها وراء ظهري ولم يرفع لها رأسا لذلك اخترنا بعض وصايا رسول الله صلى الله عليه وسلم بيد ان بعض اهل العلم قد افردوا التسليف في وصايا رسول الله صلى الله عليه وسلم بينا لنا وصية رسول الله صلى الله عليه وسلم في اقتناء الكلب وكذلك في التصوير ثم ندخل في هذه الخطبة في وصية رسول الله صلى الله عليه وسلم في تنمية إيماننا كيف ننمي إيماننا جاء هذا في السنة الترمذي من حديث ابن العباس رضي الله تعالى عن أرضاهما حين عرضت رسول الله صلى الله عليه وسلم عبد الله ابن عباس على دابته ثم قال له رسول الله صلى الله عليه وسلم يا غلام أعلمك كلمات فوق الله بهن احفظ الله يحفظك احفظ الله تجده أمامك احفظ الله تجده تجاهك إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعوا على أن ينفوك بشيء لم ينفوك إلا بشيء قد كتبه الله لك وأن واعلم أن الأمة لو اجتمعت على أن يبروك بشيء لم يبروك إلا بشيء قد كتبه عليك إلى آخر هذا الحديث فبهذا قوى رسول الله صلى الله عليه وسلم ايمان عبد الله بن عباس ومن معه له فكل عبد لله سبحانه وتعالى لا يسأل اذا اراد لا يسأل احدا اذا اراد السؤال الا ربه ولا يستعين بأحد إلا بربه فهذا الذي فهم الفاتحة وهذا الذي يستفيد بقراءتها قال الله تعالى إياك نعبد وإياك نستعين أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلامه على عباده الذين اصطفى أمة الإسلام أكرر مرة بعد مرة أن اتقوا الله قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام من وصايا نبيكم صلى الله عليه وسلم ما أوصى به من الإحسان إلى النساء قال رسول الله صلى الله عليه وسلم من حديث أبي هريرة رضي الله عنه أرضاه استوصوا بالنساء خيرا وهذا وهذه أم سليم بنت ملحان قد روت لهذه الأمة حديثا جليل القدر عظيم الشأن من صائب النبوة أنه قال وهذا الحديث أخرجه على النسائي بإسناد جيد أن رسول الله صلى الله عليه وسلم قال إن النساء شقائق الرجال نعم إن النساء مثيلات الرجال في العبادة مثيلات الرجال في التقوى إلى الله مثيلات الرجال في الإيمان مثيلات الرجال في تمني دخول الجنة أمتنا إن رسول الله صلى الله عليه وسلم لم يلعب بهذا الموضوع وقد لعب دورا عظيما في الإحسان إلى أزواجه صلوات ربي وسلامه عليه لعلي أتكم لا حادثة بينه وبين أم المؤمنين عائشة رضي الله عنها وأرضاها أن رسول الله صلى الله عليه وسلم دخل عليها في ليلة كانت لها وقد رقدت وذكر صلى الله عليه وسلم ثم توسد رسول الله صلى الله عليه وسلم وبعد قليل قام رسول الله صلى الله عليه وسلم ثم انفعل لبسا عليه رويدا وفتح الباب رويدا ومشى رويدا فاستيقظت ام المؤمنين كتبه رسول الله صلى الله عليه وسلم فاذا هو متوجه الى بقيل غرقد فلما مطل بين ابر اهل القبور بدا رسول الله صلى الله عليه وسلم يدعو لهم ودعا ودعا فاطال القيامه في الدعاء وام المؤمنين اطالت الانتظار تنتظر صلى الله عليه وسلم فلما انطلق من دعائه استدبرت ام المؤمنين من خوف ان يدركها رسول الله صلى الله عليه وسلم فقالت فاسرع رسول الله صلى الله عليه وسلم فاسرعت فأحضر فأحضرت ورقب فرقبت إلى أن دخلت أم المؤمنين ثم توكلت أم المؤمنين رضي الله تعالى أرضاها فلما دخل عليها رسول الله صلى الله عليه وسلم ناداها يا عائشة قالت فلم أجب يا عائشة فلم أجب يا عائشة فلم أجب حتى قال رسول الله صلى الله عليه وسلم يا عائشة إنما أنا أخاف عليك من تنفسك هذه فإنني يترحم عليك فقالت أم المؤمنين يا رسول الله والله إني قد تبعتك عندما دعوت علي ثم انتعلت ولبثت عليه رويدا ومشيت رويدا وانتهى الباب رويدا حتى ذهبت الى باقي الغرق وقد القى الشيطان في نفسي انك تريد ان تاتي الى بيت عيد ازواجك الى اخر هذه القصه فصبر مع رسول الله صلى الله عليه وسلم ثم رسول الله صلى الله عليه وسلم لين خواطرها ولهذا دعا رسول الله صلى الله عليه وسلم ربه بأن بأنه حرج حق الضعيفين هذا الحديث جاء من حديث أبي الشريح خويلد بن عمرو الخزاعي أن رسول الله صلى الله عليه وسلم قال اللهم إن يحرج حق الضعيفين اليتيم والمرأة صلوات ربي وسلامه عليه فإن الله سبحانه وتعالى جعل هؤلاء النسوة تحت سيطرتنا وتحت قيادتنا لا لشيء وإنما لنسأل عنهن يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم نسأل الله الرحمن أن يعيننا جميعا على الإحسان إلى النساء خاصة أمهاتنا وخاصة أزواجنا وخاصة بناتنا وخاصة أخواتنا إلى آخر انتقادنا إليهن نسأل الله الرحمن أن يثبت أقدامنا جميعا وأن يثبت أقدام نسائنا ونسأل سبحانه وتعالى أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا أعز الإسلام والمسلمين اللهم ربنا عز لسوى والمسلمين ودمر اعداءك ذا الدين اللهم ربنا دمر اعداءك على الدين اللهم ربنا دمر اعداءك اعداء الدين اللهم وحد صفوف المسلمين واجمع شتات المسلمين وردنا يا ربنا اليك ردا جميلا اللهم ربنا اقل احوالنا كلها يا ارحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شاننا كله ولا تكلنا الى انفسنا طرفه عين اللهم ربنا اجعلنا في سلك من احببت فانك اذا احببت عبدا غفرت ذنبه وان كان عظيما وقبلت عمله وإن كان يسيرا اللهم ربنا ارزقنا الإخلاص في القول والعمل يا أجود الأجودين أمتنا واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وصلنا بملائكته وصدق بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مصلحة الصيئة ثابتة من نسي الصلاة علي قطع طريق الجنة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن المبعوث رحمة للعالمين المخصوص بالمقام الحميد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا